ìyẹ̀wò bóyá omi náà mo pè é. Ìfá mo pè é náà la mọ̀ pé nǹkan fókù nǹkan fánù rárá nítorí fájọ́ bá ro kókó dé ọ̀rọ̀ nígbà tó bá ro kókó kò sí káwé ní òní. kí n máa rí jẹ kí n máa rí mu kí n máa rí mu kí n máa rí lò ọ̀nà ṣàánú fún mi. ọ̀nà ṣàánú fún mi control ẹgbẹ́ ò lè wà lẹ́yìn command control command control. command control yẹn ni pé ẹ̀dá ò lè wà láyé òkú máa ní ìdè ọkọ̀ tó máa tọrọ lọ́wọ́ lọ́wọ́ aṣíwájú gbogbo ọmọ ìṣàkóso owó àtọkùnrin ìgbà ọlọ́run ìgbà ọba àwọn àjọwà ló gbé yẹ ìgbà ó yẹ sílẹ̀ orí ẹ̀yìn wọn àṣẹgun hmm, oṣù àṣẹgun ọ̀tá àpẹẹrẹ nígbà tí mo fi sí ẹ ní ibi sí gbogbo àwọn táwọn àgbẹ̀ bá àdéhùn tó ṣe lórí bá lóyún àti bá lóyún wa lọ́dọ̀ amẹ́ríkà sẹ́ńtà ìdí àgbà ló máa gbé lọ. àṣẹ. nínú ògbọ́n ìpètè tó mọ ṣe àtàjà yìí ìlú bá wù sí wa inú ọkàn ló máa là tó máa sá àṣẹ ní ìyàbá fi ní ìdílé àbẹ̀dá mi tó bá yẹ kó ní ọgbọ́n pé náà kò ní mọ̀ kábíyèsí ló bá ṣe àkóso sọ̀rọ̀ rẹ̀ aṣọ rẹ̀ hmm. hmm. ó ti dá fún láàrọ̀ ó ti dá fún lọ́sẹ̀ nínú ìgbàlẹ̀ ó máa dúpọ̀ ìgbà àṣẹ. Nàìjíríà wa ẹ bá tó kù sí. tí a kọ́kọ́ lò ní ẹ̀ka owó mi ilé ìtẹ̀ka owó owó ẹ̀ tó fi ní ọmọ mi ẹ̀rù ìfèsì. àṣẹ àṣẹ àṣẹ. I say. I say. Twenty boys and twenty less for not this twenty years. So remember me when you. You want to i you very much. nǹkan ti ṣe yìí àti lè ṣe yìí lòdì báyìí. àṣẹ. ó máa ma ṣe yìí sí dáadáa. àṣẹ. ọmọ wa ní ní ìwà tó gbàgbà ayé máa tó kalẹ̀ yìí. ìyára mi àwọn ọmọdé àti ìyá mi. ta sínú kìnní ìwúre yẹn sínú yẹn gangan bí ọtí àdúrà hmm. Bàbá tó ṣàdúrà ní àmì ẹ̀dá yàtọ̀ ẹ̀yin lẹ máa káde gbogbo bí bàbá ṣe sọ bẹ́ẹ̀ ló ṣe máa rí o ìwọ̀n pa ẹlẹ́rìn kò lè pa ẹlẹ́kọ̀ọ́ àrídúnú ìlójú ìbàjẹ́ o pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run tó ń ayé tó lòkè ọ̀nà kádà lẹ́yìn o ní jọ́rọ̀ lójú o wọ́n á ti wọ̀ pẹ̀lú ògùn ọlọ́run epo ní dà sí o àwọn tó gbàdúrà pa àti tẹ̀ ń wọ èkó ní dà sí o ní ká máa lé sí dáadáa o ẹnì kan ní òkè kejì náà ní ẹ̀kọ́ ètò Èdùmàrè bàmí wá fi kún ọlọ́wọ́n á fi òkè kejì fún kìkì sí dáadáa nígbàrá ọlọ́run àmọ̀kún owó àmọ̀kún ọmọ bàbá ti sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan nǹkan kan fẹ́ kiri ní ẹ̀sìn ṣóòkù wọn pè é fẹ́ lọ́dọ̀ èmi fẹ́ lọ́dọ̀ àwọn tó wá bá lẹ́ èmi fẹ́ lọ́dọ̀ èmi fẹ́ lọ́dọ̀ ọmọ agbára náà. bọ̀dá mi ẹ̀yin náà mú tẹ̀lé ẹ̀yin tẹ̀lé àwọn mi ò ní jọra mi lójú níwájú yín kò sọ bọ́ àǹjà àbádẹ̀ tíjà àbádẹ̀ dọ́dọ̀ lórí gbogbo ó dẹ̀ má bínú àní bó bá ṣe wọ́n kó ìṣàkó ó ti tán síbẹ̀ ó dẹ̀ ti tán síbẹ̀ ni àtúbẹ̀rẹ̀ fàájì wa lẹ́sẹ̀kẹsẹ̀ nìyẹn dáa fún yín ilé ẹni ló bá ní ọlọ́run bọ̀dá mi irinṣẹ́ tí ń nẹ̀ lágbára ọlọ́kùnrin lè di ojú ìjà kọyìn ẹ máa lọ rẹ ẹ máa bọ̀ rẹ o wọ́n máa ń tọrọ kú fún yàn lọ́nà dẹ̀ bá mú wọn ní tọrọ kú fún wa wọn ní tọrọ kú fún wa ẹ ṣe kú fẹ́ o ẹ ṣe mú dúpẹ́ o. Thank <laughs> you. àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ̀yin bọ́dá mi ẹ̀yin tẹ́ ń wo yìí ọba àgbáyé wà bóyá ò gbọ́ rí ọba àgbáyé King Solomon ọba àwọn ọba bó ṣe mú èmi pé kí ọlọ́run ṣe gbogbo wa ni tẹ́ ẹ bá rántí ìgbà àwọn àṣetọrọ ìyàwó hmm. nǹkan lé ń gbà yẹn o bí nǹkan bá dẹ̀ kọ̀kọ́ lè fún yàn ọlọ́run bá wa sọ di èrò èrò sọ̀rọ̀ mi yé tí ẹ bá fẹ́ kọ́ mọ ọkùnrin ilé ni kó dúró sẹ́gbẹ̀ẹ́ mọ́tò ẹ̀ bẹ́ẹ̀ yẹn tó bá máa lo fifteen minutes ẹ rí i pé ró àyàbò ń lè bẹ́ẹ̀ mo sọ fún yín ah. ẹ sọ fún afúnṣá pé kó ṣó yín lórí lórí fóònù tẹ̀ ń wò rọ̀ wẹ́ẹ̀ barista náà ló kọ́ lórí olókìkí tóun ní òyìtò kédùmarè bá mi rìkún ní orúkọ Jésù Kristi ti Nazareth ọlá ọkùnrin ìṣẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ ni ó dẹ̀ máa máa lọ sókè ni ọwọ́ ẹ̀ ń lọ sókè ó máa wálẹ̀ kò ní jẹ́ tiẹ̀ ọwọ́ ẹ̀ tó ti wálẹ̀ ó máa máa lókè sí i lórúkọ Kristi ìṣerere àwọn ọmọ tiẹ̀ kò ní bá nínú sàrẹ́. nígbà tí Shina Rambo wọ́dọ̀ wa ànàlá kágbìdì gbogbo ẹ̀ ọjọ́ mẹ́ta ló lọ owó ọ̀dọ̀ wa ló ti wá ṣe gbogbo kínní láti jẹta lọ́nà náà pa àwọn oníṣẹ́ bàbá wa ló pa òun Shina Rambo ó sọ oríṣiríṣi ó lóun ò jẹ níwájú ọlọ́run olóhun ìkẹ́ olóko yìí òun sí bí ọlọ́run ṣe wá òun báyìí ó ní twenty eight aláboyún ló fi ṣètò ó ní ohun tó wà nínú ọlẹ̀ inú wọn ni wọ́n fi ń kun ọṣẹ ó ní ṣe bí àwọn oníṣẹ́ kò sọ ọlọ́pàá ládùúgbò ni wọ́n lè wà mú òun ẹ̀rù tí ẹ̀ ń bá wa ní ṣọ́ọ̀ṣì ni àmọ́ bí pásítọ̀ wa ti rí gbé wa òkò tó kọ́ yìí lọ́rọ̀ méjèèjì oníṣòwò náà rèé ní orúkọ Kristi ipa yóò ní tẹ arákùnrin àṣẹ ó ní ṣe nǹkan tó máa máa bí aráyé nínú àṣẹ ẹnìkan ajókòó ó ń sọ ìtàn ọba Sólómọ́nì nínú ṣíṣe ó ní níbẹ̀ ju lẹ́kí ó ń sọ ń wà lọ́kàn mi gan lòun náà kọ́kọ́ dẹ̀ wá sọ jáde ó ló ń sòótọ́ ọ̀rọ̀ jáde ọba àgbáyé ọba àgbáyé rè king. ó ní ó ń sọ òtítọ́ jáde ó láwọn ká pé wọ́n ran wọn ran ó ní wọ́n ran wọn ran yẹn lòun fẹ́ máa wò pẹ̀lú ọ̀rọ̀ ẹnu ẹ̀ ọjọ́ kan tàbí ẹ̀jókòó ẹ̀rù pé fóònù gbá yẹn obìnrin kan láti London ẹlẹ́yìn kì í ṣiṣẹ́ ìlú ẹ̀ ọba Solomon sọ fóbìnrin yẹn wípé ah, gbáàdì kọ́ wọn gbàdúrà fún ẹni tí tòun pé kí ọkùnrin yẹn ibikíbi tó bá wà kọ́wọ́ tiẹ̀ kó máa lòkè kó máa wẹ̀ ah! mo di ọ̀rọ̀ yẹn mú o ọba àgbà yóò wí pé kó lọ wá ìkànnà ẹsẹ̀ èèyàn wa kò ní kó lọ wá tigi obìnrin yẹn ló ṣe òun ó ní ságbàdúrà ń tiẹ̀ iṣẹ́ tẹ̀yìn mọ̀ tí nìyẹn láti ṣe nìyẹn pé kó o ṣe nǹkan kan kó o ṣe náà ẹnìgbà tó bá ti ń rí tó ń lọ sókè lórúkọ Kristi ń máa wá mú wípé nǹkan búburú ẹ má máa rò sí èèyàn kò ní wá sínú ìgbésí ayé òkè òkè lọ́la ẹ má máa lọ wá lórúkọ Kristi bí n bá ṣe fẹ́ kó rí fún ẹ lágbára Ọlọ́run bẹ́ẹ̀ kó rí fún mi ọ̀pọ̀ olùṣàdúrà yẹn bẹ́ẹ̀ ọ̀pọ̀ ò lè ṣe bẹ́ẹ̀ o ṣe rí akọ̀mọ́ máa rò pé à ń sọ̀rọ̀ ni à ń sọ̀rọ̀ à ń sọ̀rọ̀ àwọn ẹni mú ọ̀rọ̀ ni mo tún pé mo pé létà pé dúpẹ́ wọn bá Solomon sọnà ó ní kò yé wọn mo ní pẹ̀lú obìnrin kan jọ ń sọ̀rọ̀ nílùú ìbò ìyẹn sọ báyìí báyìí báyìí báyìí báyìí ọba Solomon ló ń kì ṣiṣẹ́ irú ẹ̀ ẹgbọ́n lẹ́nu mi rí ẹ mọ̀ pé mo múlú èsì ọwọ́ ó yà mí lẹ́nu ọba àwọn ọba tó wá rán ẹyẹ ìwò sí èlìjà ní jù hmm. níbi tí kò gbìn sí omi hmm. tí kò sí oúnjẹ ọ̀dá ilẹ̀ wà ìyàn oúnjẹ wà ẹyẹ ń gbé ẹran díndín àti àkàrà lọ fún èlìjà oúnjẹ ó mu kò sí ẹ̀dá kankan tó yẹ ibi tó máa máa bá jẹun kò ní yí ẹ̀dá kankan ẹyẹ ìwo tiẹ̀ náà lórúkọ kristi ọlọ́run àrùn sí ẹ̀ ah, ah. ọba tó gba agbára lọ́wọ́ àwọn alágbára níbi tí wọ́n ń dìtẹ̀ gbogbo alágbára ayé wọ́n bá náà máa dìde ogun sí ẹ lágbára ọlọ́run á fi ọwọ́ ra wọn ṣe ra wọn. àṣẹ àṣẹ. ẹni tó bá tẹ̀ fún kó á lọ fún ikú ẹni tó bá tẹ̀ fún àìsàn á lọ fún àìsàn. àṣẹ lórúkọ kristi kò ṣe máa rí nìyẹn o ẹni tó bá sọ pé kó o lọ sí ìsàlẹ̀ ní ìsà á di ẹni ìwalẹ̀ kù lórúkọ kristi kò ṣe máa rí nìyẹn ìtorí wípé àgbà tó jẹ ẹran lẹ́nu tó fi ẹran sẹ́nu tó já tó fi lé ìtókùlé ọmọ ẹ̀ lọ́wọ́ ó rọ́jú ni o èyí tó dẹ̀ mú ẹran yẹn tó jẹ́ tán tí kò fi fún ọmọ ẹ̀ náà ó rọ́jú ni ṣùgbọ́n ẹni tó wá <clears throat> tó jẹ tó fi fún ẹlòmíì a ọ̀gá àgbà ni ẹ jẹ́ káàkiri káyìn lórúkọ Kristi àìníríná àìnírílò lórúkọ Ọlọ́run kò ní jẹ́ tiẹ̀ bí orúkọ náà ṣe ń lo òkè ó túbọ̀ máa máa lo òkè sí i ṣe wọ́n ló lówó kan wà nígbà àtijọ́ ó ní kó má bàa ń tọrọ owó mọ́ àti gbogbo adẹ̀wà mọ̀ ó ní ká gbàna wọnú owó òun níbi tó yẹn dé tó yarọ ilé mọ́tò lórúkọ Kristi oṣù máa fi tọrọ fáwọn ènìyàn àwa tí adẹwà jẹ tiẹ lónìí náà wọn ò ní wá fi wá bú ẹ wọn ò ní fi ìwọ náà bú ẹnì kankan wá lórúkọ Kristi bí àwa ṣe wá ń fi ẹyìn ọgàn lọ́jọ́ tí ò ní dẹ́ni ẹ̀tẹ́ o ò ní dẹ́ni àbùkù wàá máa lọ rí wàá máa bọ̀ rí èyí tó wá ṣe pàtàkì jùlọ òun ìjọba Ọlọ́run hmm. tí wọ́n bá rí ẹ níbẹ̀ wọn ò fi àwa ṣe àwa tì tán bá wá rí àwa náà níbẹ̀ wọn ní fẹ́ ṣàwátì òun sí ọ ní ìkẹyìn ọjọ́ gbogbo wa fìjọba ìṣèlú Jésù ọba wa. eriwo. má dà tán ló ń dá ṣágbára ẹgbẹ́ mi. Ah, díẹ̀ díẹ̀ ni díẹ̀ ni o díẹ̀ díẹ̀ o. ọ ah. ti yí ah. òun náà ti yí. ó dà tán. ó pẹ́ tó ti mọ́ ti. <laughs>